onílé mo kágò o onílé mo kágò o onílé mo kágò o mo kí wa lọ́mọdé mo kí wa lágbà mo kí wa lọ́kùnrin mo kí wa lóbìnrin mo kí wa lónílé mo kí wa lálejò mo ní asàlámù alaikum wa rahmatulahi wa barakatu praise the lord peace be upon each and every one of us mo kí wa kalẹ̀ ẹ kú rọ̀lẹ́ ẹ kú ìyálẹ̀ta ẹ káàárọ̀ ẹ sì kú ọ̀gànjọ́ níbikíbi yòówù kẹ́tì lè máa gbọ́ mi èmi ọmọ yín náà ni ọ̀rẹ́ yín àbúrò yín olólùfẹ́ yín Ewùsì Ọmọ́tádé ṣe Ọbátọ́lá ti gbogbo wa tí a mọ̀ sí Ọlọ́mọ Plenty èmi lòṣòwò ọ̀pọ̀ borí ọ̀wọ́n pàdé ẹni ajé wa kiri ọmọ wọn níṣẹ̀rí ọlọ́fimúlẹ̀ bẹ́ẹ̀ ni oṣù àkẹsán ni mí ìlérí ọmọ agbẹ̀bí òmùwẹ̀. Hmm mo kí wa wípé ẹ káàbọ̀ sórí ètò ó tó ọjọ́ mẹ́ta kan tí a ti wá sórí ètò ọlọ́fin àwórì fúndì kan pàtàkì ni kì í ṣe pé bóyá kò sí ètò ètò wà lónírúurú lóríṣiríṣi ọ̀nà hmm. èmi ni ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kínní ọdún tuntun tá a wà yìí twenty twenty three ó tiẹ̀ dá déédéé ló ṣe nínú oṣù tuntun nínú ọdún tuntun a tún padà sórí ètò ọlọ́fin àwórì mo kí wa wípé ẹ káàbọ̀ sórí ètò ètò ọlọ́fin àwórì ti àṣálẹ́ yìí gbọ́ngbọ́n máa kàn sí bẹ́ẹ̀ ni mi ò bọ́mọdé jà o mi ò bá àgbàlagbà jà mi ò bónílé jà mi ò bá àlejò jà mi ò dẹ̀ bá gbogbo ẹ̀yin bàbá mi ládéládé mi ò tó bẹ́ẹ̀ láti bá yín jà ṣùgbọ́n mo fẹ́ fi ẹ̀rọ́nù mi hàn ni <laughs> ẹ kúkú mọ̀ wípé ẹran ọba náà ló máa ń fi ṣe ọba jẹ èmi ọmọ yín Ewusi oṣù àkẹsàn hmm, ọmọ yín Ọmọ́tádé ṣe láti ìṣẹ̀rí Ọlọ́fẹ́mọlẹ̀ láti ìdílé onígbàkulé ni mò ń kí wa wípé ẹ máa ò libẹ o. adẹrẹmí ajayi esther ẹkalẹ ìyá mi ẹ káàbọ̀ sórí ètò ọlọfin àwórì àkíyèsí pàtàkì àti ìkìlọ̀ ni mo mú wá fún wa ní àṣálẹ́ yìí lórí ètò àwórì ọlọ́fin ètò àwórì ọlọ́fin ó ti tó bí ọjọ́ méjì mẹ́ta kan bàbá mi kan náà ni àwọn náà náà ní kí n má gbé àwọn ètò míì àwọn nǹkan míì kí n má kì bọnú ètò yìí àwọn náà fúnra wọn mi ò dẹ̀ rí wọn lórí ètò yìí láti ìgbà náà ṣùgbọ́n kí gbogbo ẹ̀ kó lè bá a ní àkọọ́lẹ̀ ni. ẹ jẹ́ ká gbọ́ orin tí ọmọ Fábíyì Lẹ́gbàlákẹ́ tí wọ́n ń kọ ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ tí wọ́n ń sọ wọ́n ní ìwà ìkà kò pé ká má dán wò ká sì má ṣe rárá ire á pé ìkà á pé ilẹ̀ ló mẹ́ni tó máa tẹ̀ wọ́n pẹ́. ìwà ìkà kò pẹ́ rání yé máa dọ̀wọ́ ìwà ìkà kò pẹ́ rání ẹ̀rá kò pẹ́. Yorùbá bọ̀ wọ́n ní ẹni tó burú mọ̀ ó wá ẹni tó máa sọ fún ni. ilẹ̀ ni ó mẹni tí ó tẹ̀ ń pẹ́. gbogbo wa pátápátá la mọ̀ wípé nínú gbogbo nǹkan mi ò fẹ́ kí wọ́n sọ pé ènìyàn jẹ ayé ìjẹkújẹ kó máa kó mi ènìyàn kó máa dá sí ti ẹran. Hmm ọmọdé tó bá dẹ̀ sọ lẹ́nu àpò ìyá ló fọkọ́ àríjẹ ní màdàrú ẹ lọ jáwọ́. ìwà ìkà kò pẹ́ lónìí ìrọ̀lọ́wọ́ ìwà ìkà kò pẹ́ lónìí ajíbádé fúnkẹ́ ẹ káàbọ̀ sórí ètò ọmọ ni olúwa fún mi láyọ̀ ayọ̀mídé àkànkẹ́ àkànkẹ́ àdé ẹ káàbọ̀ sórí ètò ẹ bá mi pe àwọn ẹbí wa àwórì àtàwọn tá a bá kì í ṣàwórì ọ̀rọ̀ yìí gbogbo àwọn ládéládé gbogbo àwọn bàbá wa ọba ni ọ̀rọ̀ yìí ni ó bá wí ṣélé ayé yìí náà àfọwọ́bà fílẹ̀ ni. ìwà ìta kò bẹ́ẹ̀ lọ́nìí ló máa dánwò ìwà ìta kò bẹ́ẹ̀. ọ̀gbàrá òjò kò lóhun òní wọlé onílé ni òní gbà fún un. Hmm. òyìnbó gbọ́gbọ́gbọ́. wọ́n fi ṣe mọ́tò. òyìnbó gbọ́gbọ́gbọ́ wọ́n fi ṣọkọ̀ òfurufú. òyìnbó gbọ́gbọ́gbọ́ wọ́n fi ṣe kẹ̀kẹ́ o. lọ́jọ́ wo la ní agbọ́n ẹ̀yin ọjọ́ wo la máa gbọ́n ọjọ́ wo la máa bọ́ nínú rìkíṣí àti ọ̀tẹ̀ tẹ́ńbẹ́lẹ́ fún ìwà ìka pẹ̀lú ọ̀tẹ̀ ìyẹn ò dára rárá ìkà pẹ́ ẹ̀lẹ́ ní omi ẹni bẹ́ẹ̀ ni ilẹ̀ ló máa mẹni tó máa tẹ̀wọ́n pẹ́ ilẹ̀ ọ̀gẹ́rẹ́ àkọ́kọ́ yẹrí alápò tí wọ́n ń pè ní alápò ìkà. lẹ́nu ọláyínká oyègúnlé ẹ káàbọ̀ sórí ètò ọmọ tó wà spicy ojú tí ojú tàbínú ẹni ojú tí ojú tàbàtẹni jẹ́ ojú tí love you too baby. Mwah. wa kàn sí ní àṣálẹ́ yìí lórí ètò ọlọ́fin àwórì apá kìíní ta túnṣẹ̀ mú wá nínú ọdún tuntun nìyí bísú hmm. ọ̀rọ̀ ń gbọ̀n mí ẹ̀yà mi lẹ́ńkùlé ọ̀rọ̀ olúwùnmí awórìndé ẹ káàbọ̀ sórí ètò kàkà kébi ó pàjánà ìgbẹ́ lójú ó tì. bẹ́ẹ̀ ni kàkà kí ebi kó pa àjànà kó pa kú ìgbẹ́ lójúmọ́ àti. bínú ẹni ẹ máa ṣe nìṣó <laughs> bóyá lẹ mọ̀ pé ìṣẹ́jú péréte ló wà láàrin ikú àti ìyè ẹ̀yin amọ̀niṣe ni àbọ̀yèbọ̀ ṣíṣe bàbá mi. máa ṣe nìṣó ẹ̀yin àbínú ẹni. ẹ̀yìn ẹ̀yin amọ́niṣe ni ọ̀tẹ̀ apọlọ tẹ̀ mọ́lẹ̀ abínú ẹni Rẹ̀mí Fáyẹmí ẹ àbọ̀ sórí ètò. Hmm, bẹ́ẹ̀ ni ayọ̀ ẹ ṣe jàre ọlọ́run á ọgbọ́n. àwọn tó ń fẹ́ mi ó dùn mọ́ wọn. gbogbo bí mo ti ń ṣe ẹ̀yin tí ẹ fẹ́ mi ó ń dùn mọ́ yín ọ̀rọ̀ yìí máa máa dùn mọ́ lọ́rùn nínú ni. bóyá ènìyàn bínú mi èmi ò mọ̀ ijó yìí rèé. <laughs> Eba oyè ènìyàn bínú àmì ọmọ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ ooo olúhùn ọjà òyìnbó lèmi ọmọ tádé ṣe ọmọ yín bí mo bá ṣẹ̀yìn ẹ foríjì mí o ẹ̀yin bàbá ẹ̀yin ìyé ẹ̀yin abiyamọ tí pọnmọ tí kì í jẹ́ kí ẹsẹ̀ kó wọlẹ̀ àpọ̀nyẹ̀ ni ẹ pọ̀n mí o gbogbo ẹ̀yin bàbá nífà gbogbo yín pátápátá ni mo kí gbogbo oníṣẹ̀ṣe pátápátá lójú fọ́nrán gbogbo yín pátápátá ni mo kí mo ní ẹ káàbọ̀ sórí ètò. ẹgbẹgbẹ̀rún ẹ̀ á lọ ẹ̀yin àgbà ẹyẹ foríjì mi ò wá wò. 下耶。 àṣàkẹ́ ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun kò ní sú yín kò ní rẹ̀ yín ọjọ́ àtúbọ̀ dálẹ́ kọrin kìsì ó kí gbogbo wa pátápátá wípé ẹ káàbọ̀ sórí ètò ètò wa ètò yín ètò mi ó ti tójọ́ mẹ́ta kan tí a ti gbé wá ọmọọba Kẹ́mi Àbẹ̀ní ẹ káàbọ̀ sórí ètò mo kí yín o mo wólẹ̀ mo pàkún mọ́ ọmọ báńkì ọmọọba <laughs> ẹ káàbọ̀ sórí ètò èmi ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín olólùfẹ́ yín Ewùsì Ọmọ́tádé ṣe Ọ̀bátúlà Darlington eke ọ̀lọ́mọ plenty tí gbogbo yín tẹ́ mọ̀ ìgbà ojúmọ́ ìgbà ìtígbọ́ èmi náà ni mo máa máa wá ẹ̀yin ni mo máa máa bá láṣẹ Aláwùrábí àkú ọjọ́ mẹ́ta àkú ojú ọjọ́ àkú gbogbo bí Nàìjíríà ṣe ń lọ olódù ọmọ àrè abáwàtò agúnrégé bó bá yẹ pé ṣẹ̀ ni tí mo dẹ̀ mọ̀ pé ẹ̀ṣẹ̀ ló ń jẹ́ pé ká béèrè ká má rí gbà ẹ̀ṣẹ̀ ló ń fa ìpọ́njú olúwa olójú ọmọ àrè á ṣe kíni á ṣàforíjì fún wa nàìjíríà ò ní bàjẹ́ kò ní ní wá lára gbogbo ohun tó le koko gbogbo ẹ̀ ló máa dẹ̀rọ̀ níwòyí àmọ́dún wọ́n sọ pé wọn yóò di ọ̀pọ̀ ní samaria lágbára ọlọ́run gbogbo ohun tó le kokokokokoko níwòye oṣù tó ń bọ̀ á di ọ̀pọ̀ ní nàìjíríà ọ̀pọ̀ yanturu láṣẹ ìdùnmàrè hmm. ẹ káàbọ̀ sórí ètò èní ni ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kínní ọdún 2023 aago ti ń lọ sí aago mẹ́jọ níbò míì mẹ́wàá níbò míì méjì ọ̀sán níbò míì mẹ́sàn-án kọjá ní àdúgbò mi gbogbo ẹ̀yin tẹ́ ti pè mí bàbá mi tẹ́ ti pè mí mi ò sí níbi tá aago wà mò ń múra ní òjìkejì ni ṣùgbọ́n àsìkò ti tó fún mi láti wá sí ojú fọ́nrán ẹ má bínú tí n bá parí ètò màá máa pè yín padà gbogbo yín pátápátá ni mo rí ìpè tí ó wọlé ṣùgbọ́n mo mọ̀ pé lórí ètò yìí náà ni mi ò dẹ̀ tí ìbẹ̀rẹ̀ ní àsìkò gbà yẹn mi ò tó yájú sí yín o mo kí gbogbo ẹ̀yin bàbá mi pátápátá láti orí onírèṣà kábíyèsí bàbá hmm. mo tún kí bàbá mi àrólé ọbàtálá ó mẹ́ta dàda kan eruwa hmm. dájí o bàbá mi mo kí ìṣòro mẹ̀ṣọ́ mo kí gbogbo ọlọ́bàtálá gbogbo oníṣẹ̀ṣe pátápátá gbogbo yín pátápátá ni mo kí láì dá ẹnìkan sí mo lọ sílùú bàbá ńlá mi níṣẹrí ọlọ́fin mole mo ṣèbà fún bàbá ńlá mi ọlọ́fin ògún fún mi níre mo ní bàbá oṣù àkẹsán lẹ́rí ọmọ agbẹ̀bí òmùwẹ̀ hmm, arúgbó olúfà tó tòṣùmàrè oore ọ̀fẹ́ tẹ́ fún mi náà ni mo rí gbà láti máa ṣe ètò ọlọ́fin àwórì mojúbà gbogbo ládéládé ilẹ̀ Àwórì mojúbà gbogbo ládéládé ní Nàìjíríà pátápátá láì dá ẹnìkan sí ibi tí mò ń lọ tààràtààrà níbi tó kàn mí gbọ̀ngbọ̀ngbọ̀n ni bí iṣan ọrùn òun ni ẹ̀yin bàbá mi ládéládé Àwórì hmm. alágàdá ẹ̀fàgàdá yìí mọ́ra wẹ́ríwẹ́ mi láwẹ́ o alágàdá. àríwẹ̀ omi láwẹ̀ o ajá yóò kóró lọ́nà o èyí àwọ̀ lérú ẹ èyí àwọ̀ lérú ẹ o ajá yóò kóró lọ́nà o èyí àwọ̀ lérú ẹ èyí àwọ̀ lérú ẹ o ajá yóò kóró lọ́nà o àwọ̀ lè rú ẹ èyí àwọ̀ lè rú ẹ o ajá yòókò òòrò lọ́nà mo kí gbogbo yín wípé ẹ káàbọ̀ sórí ètò mo kí gbogbo ládéládé àwórì pátápátá àwọn yorùbá bọ̀ àwọn bàbá wa ńlá bàbá wa mọ́nímọ́ní bàbá wa mọ́níyàn mọ́níyàn wọ́n ní kọ̀rọ̀ láti máa ń sunkún àlè a kì í sunkún àlè níta gbangba tí n bá sọ̀rọ̀ láti bí ọjọ́ mẹ́ta ee pa òrìṣà ìṣòro mẹ́ṣọ́ <laughs> ẹ ó dàbí ò bá ṣèṣòro mẹ́ṣọ́ á jẹ́ bàbá mi ó mẹ́ta dàda kan irú wa dájú o màmí ẹ̀ka alẹ́ màmí ìtùnú ah ọkọ mi rèé o ọmọ ṣọ́bọ̀ ìṣòro èèpà <laughs> òrìṣà èèpà ọ̀rọ̀ mi ò ní sọ̀yí tó máa ká mi lẹ́yìn o gbogbo ẹ̀yin bàbá mi ti wà pẹ̀lú mi inú mi dùn hmm. tí mi ò bá sọ̀rọ̀ láti bí ọjọ́ mẹ́ta kan sẹ́yìn kì í ṣe pé kò sí nǹkan tí mo fẹ́ sọ àbí mò ń bẹ̀rù àbí nǹkan kan òrìṣà ẹ pa bàbá mi irúwá dájí o mo wọlé mo pàkún mọ́ o mo tẹríba fún jì ńlá o <laughs> ẹ káàbọ̀ sà nítorí ẹ̀yin bàbá mi jẹ gúdú jẹra aláìnítìjú ọ̀rọ̀ yín kan mí lóminú púpọ̀ púpọ̀ ọ̀rọ̀ yín kan mí lóminú púpọ̀ púpọ̀ ó ń dojú tì mí ó dẹ̀ mú omi jẹ́ bọ́ lójú mi nítorí pé bá a ṣe ń gbé kúrò lọ́wọ́ ẹnìkan bẹ́ẹ̀ lẹnìkan lẹlòmíì ń gbé kí lẹ jọba ló lórí tí ìbá ṣe pé pé kí aráàlú kí nǹkan kẹ máa tọ́ wọn sọ́nà dáadáa ohun tẹ bá máa rí gbà lọ́wọ́ ìjọba kẹ fi túlù ṣe kẹ fi tún títì ṣe kí àwọn ọmọ ìlú kí wọ́n wà nípò tó dáa wíwò tí mò ń wò yìí mo fi í sílẹ̀ pé kẹ́ máa ṣe ẹ̀sìn kẹ́ máa ṣe ẹ̀sìn lọ ni. ṣùgbọ́n ó ń gbọ̀n mí lómijé gbogbo ajé tó wà nílé Àwórì pátápátá tí bàbá ńlá wa ọlọ́fin ògún fún mi níre àdìmúlà ọlọ́fin ògún fún mi níre tó gbé wá láti otu fẹ̀ lọ́hùn-ún tó jẹ́ ogún ẹ̀ tó jẹ́ ti ọmọ Àwórì gbogbo ẹ̀ lẹ́yìn tẹ́ pera yín lọ́ba lẹ́yìn tẹ́ pera yín ní baálẹ̀ tẹ́ kàn dágbádá àti gbogbo ẹ̀ kiri ló jẹ́ pé ará àta lè ń gbé I'm not picking any call, thank you, and I can't reply to any messenger message, thank you. Ẹni tó bá fẹ́ sọ̀rọ̀ kó wá kọ síbí. Gbogbo ẹ̀ lẹ ti gbé tà tán pátápátá nítorí kíni nítorí pé E ẹ wá joyè ọmọ akóti lẹ́tà kábíyèsí o ilẹ̀ Àwórì ó wá ń gbóná mọ́ gbogbo àwọn ọmọ onílùú bó ṣe ń gbóná ẹ̀ bẹ́ẹ̀ náà làpèrè ṣe máa gbóná mẹ́yìn náà láṣẹ Ìdùmarè kábíyèsí o àṣẹ́gun kò yí padà tẹ́ẹ̀ bá rẹ́ni bá yín sọ̀rọ̀ ṣojú òtí ẹ̀ kìí tì yín ni ṣé ojú òkì tì yín ojú òtì yín ara ò lọ yín ìrìn ẹsẹ̀ yín kò yí padà èmi Ewùsì ọmọ Tádéṣe fún Ṣayọ̀ ọmọ Sábìtù Ajílàrún ẹran òjèwé olóbùtújẹ láti ṣẹrí ọlọ́fin mọlẹ ọbátúlà èmi lòsùn àkẹsàn lérí ọmọ agbègbè òun wẹ bẹ́ẹ̀ ni ọmọ arúgbó olúfà tó ń tòṣùmàrè òṣòwò ọ̀pọ̀ borí ọ̀wọ́n pàdé ni mí ẹni ajé ń wá kiri ojú gbà mí tì fún yín màá bá yín sọ èyí tó ń jẹ́ òtítọ́ ọ̀rọ̀ mo ń fi tayọ̀tayọ̀ sọ fún yín wípé màá bá yín sọ èyí tó ń jẹ́ ògidì ọ̀rọ̀. fún gbogbo ẹ̀yin ọba fún gbogbo ẹ̀yin ọba pátápátá tẹ̀ ń gbá rìyẹ̀ rìyẹ̀ rìyẹ̀ rìyẹ̀ rìyẹ̀ lẹ́yìn ọlọ́ta ìyẹn ọba Kàbírù láńlẹ́gẹ́ ọlọ́tà tìlú ọ̀tà ìwà wọ̀bì àwọ̀nbílíkì ìwà ọmọ àlè Àwórì ni gbogbo yín lẹ̀ wù ẹ wa ọmọ ọlọ́fin ògún fún mi níre. ọ̀rọ̀ tí mo dẹ́ ń sọ yìí ẹnu bàbá lawọ ọlọ́fin ògún fún mi níre ni mo ń gbà sísọ torí ẹ wa bàbá yẹn. nítòótọ́ ló kó gbogbo wa ló kó gbogbo kó àlejò mọ́ra ó sọ ẹrú dọmọ bàbá sọ ẹrú dọmọ. kò má mọ àyè ẹ̀ gbogbo ilẹ̀ lẹ́ ti tà tán ibi tẹ́ ẹ lè fi dáko lásán kò sí ó di pé káwa tá a wà níta káwa wa tún máa máa ralẹ̀ lọ́wọ́ àwọn tẹ́ ẹ ti talẹ̀ fún ẹlòmíì ẹ̀kọ́ ṣáàbù fún wọn ṣá àwa tó wá ń fowó ralẹ̀ lọ́wọ́ wọn tá a fẹ́ fi kọ́lé níbi tí jẹkújẹ. Iwa èmi ni mo wà lórí àpèrè nísìnyí ohun tó bá wù mí ni mo lè ṣe. tí ọlọ́tà bá ti parọ́ tó bá ti parọ́ fún yín gbogbo yín náà ẹ wá máa gbá riyẹ riyẹ riyẹ tẹ̀lé lẹ́yìn. àwọn ọmọ ìlú tí fún wa òjò àwa ń bí o àwọn ọmọ àwórì tí fún wa òjò tá a fọ́ fún gbé mu àwa ń bí. gbogbo ẹnu ọmọ àwórì pátápátá ni mo àtọkùnrin àtobìnrin gbogbo ẹnu gbogbo wa ni mo ń gbà sọ̀rọ̀ yìí. haba kábíyèsí ọlọ́ta. gbogbo ohun tẹ́ ẹ ṣe káàkiri káàkiri ìwà ìdójútì gbogbo ẹ̀ ni mò ń rí mi ò kàn sọ nǹkan kan ni kì í ṣe yín nìkan o ṣùgbọ́n ti yín yìí lé kẹǹkà kábíyèsí ọlọ́tà ọba kàbírù lálẹ́gẹ́ ẹ mú yááyì ẹ pọ̀n sẹ́yìn dípò ọmọ ti fún tẹ̀dó àwórì ìyẹn high chief abdulganiu adeleke dada ọba níbàṣírí fún Ogun West senatorial district PDP candidate ṣùgbọ́n lábẹ́ bó ti wù kó rí alátúndá onílé àwórì alálẹ̀ àwórì á tún gbogbo ẹ̀dá fún gbogbo yín pátápátá. mo rí fídíò tẹ́ ṣe at least méjì nínú àwọn fídíò tálákọ́kọ́ ó dàbẹ coco. pé ó gbé wọn bí òyì bí big ẹ̀ I could not believe it ẹ mọ́wọ́ Dàpọ̀ Abíọ́dún lọ́tún kí lorúkọ ẹ ti ń jẹ́ sàlàkọ́ náà wà ń bẹ̀ gbogbo ẹ̀yàn ọmọ Hi, darling. Pink Carmelita Egbe. How are you? God bless you. Hey, show me. <laughs> Mo wole fún pẹpẹ ńlá o. Ẹ káàbọ̀ sà. Ẹ má bínú. Gbogbo call tó wọlé, màá máa dá call Mo fẹ́ parí program yìí. Mo rí pé yín náà ti pè. gbogbo wa tẹ̀ wù yìí ah ó mà ṣe o ẹ mú Dàpọ̀ Abíọ́dún ẹ mú dání lọ́wọ́ ọ̀tún ẹ mú Yáyì ẹ mú dání lọ́wọ́ òsì ẹ wá jọ níwájú ṣé màlẹ́kà ni àbẹ́wò ń bẹ̀ tìyẹn ò tiẹ̀ tún dùn mí mo tún ṣìṣe kí ni mo tún ṣìgbà mọ́ra mo ní maybe it was under duress torí a mọ bí politics Nàìjíríà ṣe rí Nigerian politicians are not good politicians they are monsters ẹ̀yin ọba ló yẹ kẹ́yìn máa tọ́ wọn sọ́nà you people you are not good politicians. Anything but where what do me for you? tí gbogbo ẹ̀ tó dùn mí fún tó mi dẹ̀ jábọ́ lójú mi. Òun ni ti ọba Adédayọ̀ Shylon alágbàdo ti ìlú àgbàdo Ogun West ah Baba. ìwà tẹ wù ọ̀rọ̀ tẹ sọ ó kàn mí lómi inú púpọ̀ jù ìtorí tí gangan ni mo se jade. kì í ṣe torí tọlọ́tà because mo ti ta mo ti ka ọlọ́tà ọba ọba ọ̀tà mo ti ka mọ́ just a non-entity nobody that is trying to prove to be somebody. But you, Ọba Adédayọ̀ Shilon, alágbàdo ti ìlú Ìgbàdo, oh all my days, You disappointed yourself. Sha, you disappointed yourself. Not me. Because when I love, I love with all my heart. I see you as a good, worthy historian, and I love you to bits. But ìwà burúkú nítorí owó yìí ń kọ́ níbo la fẹ́ wọ́n ní a kì í tojú ẹlẹ́sẹ̀ the video which I shared mo ti ní fídíò lé lọ́wọ́ over a week I could not I, I could not digest it I just have to share it. ọ̀rọ̀ burúkú tẹ́ ẹ sọ ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ burúkú lẹ́nu ẹyẹ tẹ́ ẹ sọ ló mú mi jáde síta it's not because of ọlọ́tà per se mo ti da tọlọ́tà sí lára because he's just trying to prove what is not ohun tó dẹ̀ máa tó máa settle gbogbo problem he will settle it. ọba adédayọ̀ shilon alágbàdo ti ìlú ìgbàdo ẹ̀yin sọ lẹ́nu yín wípé nínú ìdíje ẹ̀yin èèyàn tẹ́ ń gbọ́rọ̀ mi ẹ máa bá mi gbọ́ odidi ọba ló ń sọ̀rọ̀ yo fún ọmọ ìlú ó sọ àgẹ́sí ọmọ ìlú fún ará àtàkà wípé ní gbogbo ìgbà tí wọ́n bá ti fẹ́ ṣe ìdíje àti wèrè àtàsínwín ló máa yọjú dájúdájú bàbá. Hmm. ìwà ọmọ ló mú ní ọmọ ṣòkígbẹ́ bẹ́ẹ̀ ni ìwà ọmọ ló mú ọmọ ṣòkígbẹ́ lẹ́nu tiyín ṣé wèrè tàbí asínwín lẹ́yìn nígbà tẹ́yìn lọ ṣe ìdíje tẹ́ sọ pé ẹ fẹ́ jẹ ẹ fẹ́ jókòó sórí àpèrè aláké ẹ̀gbà ohun tí à ń ṣe ní orí platform Àwórì we talk about the the the, the throne royal throne. mo béèrè ni mo ní ṣé wèrè tàbí asínwín ni ẹ̀yin nígbà tẹ́yin sọ pé ẹ̀yin fẹ́ ẹ̀yin fẹ́ joba." Aláké of Ẹ̀gbá. Ṣebí àìrí oyè yẹn jẹ́. Ó já sí wípé òun ló jẹ́ kẹ́ kẹ́ máa kiri nígbà yẹn. With due respect, Your Highness. nígbà tẹ́ ń pe ọmọ Àwórì ní wèrè àti asínwín nítorí ará àta ọmọ Èkìtì It's a pity. You disappointed yourself, sir. bàbá ẹ jẹ́ ká fọgbà yọ̀ngàn ṣẹ́yìn fúnra yín gan ṣí ọba nìyín. wọ́n ti decline yín ṣe mọ̀ ǹjẹ́ ẹ̀yin mọ̀ pé èmi mọ̀ pé ẹ̀yin ò mọ̀ pé èmi mọ̀ ohun tí ẹ̀yin ò mọ̀ pé èmi mọ̀. But I still love you to bits for me to come out now mi ò ní ìdí àti bá yín sọ ní kọ̀rọ̀ nítorí nǹkan tẹ́ ẹ ṣe gbogbo àgbáyé ni fídíò yẹn wà ayé dẹ̀ gbọ́dọ̀ gbọ́ gbogbo àgbáyé ọ gbọ́dọ̀ gbọ́ eléyìí náà ní gbogbo àgbáyé. You continue parading yourself as a king. And since I've known that you've been told to, you don't even have staff of office in the first place a one ń pòwe ẹ ń pa òwe bàbá tẹ bá mọ̀ pé mo mọ gbogbo nǹkan tẹ ń sọ nípa mi bí mo ṣe nífẹ̀ẹ́ yín tó gbogbo ohun tẹ sọ fún ọ sọlọ tìlú sọlọ gbogbo ẹ ni mo mọ̀ gbogbo ẹ pátápátá ní látẹ́lẹwọ́ mi ṣùgbọ́n ohun mi fi jẹ́ te mi fi jẹ́ ìyá tí mo fi jẹ́ ìyá ọba ni mo fi hàn yín ṣe àpégbà kan ni mo pa yín tì ṣùgbọ́n nígbà tí nǹkan tó tún ṣẹlẹ̀ nínú ìlú tún ṣẹlẹ̀ mo tún dá sí mo tún wà àárín ẹ̀wà mo tún dá sí mo tún rí pé gbogbo ẹ̀ tún tò padà mi ò dẹ̀ pè yín kí n bá yín sọ ìyẹn lèmi fi ń jẹ́ ọba tí mo fi jẹ́ ọba fún yín ọmọ ó gbọ́dọ̀ gba ọ̀rọ̀ èyí tí yẹn ẹlẹ́nu ẹlẹ́nu yamayama kan tó sọ pé òun wá látòsùké òsùké àwórì tó fi ń bọ́ sórí mẹ́díà tó fi ń sọ̀sọ̀kúsọ jáde lẹ́nu dádì mi ayọ̀ ni sà God bless you sà ẹ wà pẹ̀lú mi nínú àdúrà o ogún pọ̀ o. tí n bá ní kí n sọ gbogbo nǹkan tí mo mọ̀ tẹ́ sọ fún ọ sọ́lọ̀ pátápátá rẹ́rẹ́ àrùn ṣùgbọ́n àsìkò ọ̀rọ̀ ò tí ì tó ó di ọjọ́ tójú bá kojú ọjọ́ ọ̀rọ̀ ń bọ̀ ẹ gbọ́ wòtòwòtò ọ̀rọ̀ torí màá pè ìjókòó báyìí tí màá sọ fún yín ni because why I loved you to bits nítòótọ́ mo lè jẹ́ ìyá ọba sí but gbogbo nonsense tẹ́yìn ọba Àwórì ń ṣe is uncalled for is uncalled for ẹ ń dojú tì ìyá wa tájọmọba obìnrin ẹ ń dojú tì wá ṣé jàre ìyá mi. ẹ tu wá parọ́ mọ́ ọmọkùnrin yẹn fídíò yẹn wà lọ́wọ́ mi mo lè play ẹ̀ kí gbogbo ayé gbọ́ nǹkan tẹ̀ sọ. ó mà ṣe

kí yáyì má mi kàn yáyì lẹ́ ń lo ẹ́ fún yẹn o bàbá omi o olúwẹ̀rí màgbóòjò. bá ń bomi sílẹ̀ ń bẹ́ yẹn o. yáyì lẹ́ ń sọ fún pé lẹ́ ń pè ní bàbá nítorí ìjẹkújẹ ẹ̀yin sọ fún yáyì pé kó má wọ́rì kò ní opponent lórí ilẹ̀ Àwórì ẹnu òṣọgbọn ìjọba ní ẹwà wọn bí ẹni ìjọba ní àtẹni tó tọ́ sàtẹ́jú ìtọ̀sọ̀ àti wèrè àtàsín ajáde. àti wèrè àtàsínwín ajáde bí ẹni ìjọba ni dájúdájú pàtẹ́yìn sọ pé ẹ̀yin fẹ́ jẹ oyè tẹ́wọ́n pé fẹ́ jẹ aláké níjọ́sí wèrè àtàwèrè wèrè wà lára yín ẹ̀dẹ̀ sínwín díẹ̀ náà kábíyèsí o with due respect. torí ẹ jẹ́ kí àwọn èèyàn kí wọ́n máa sọ̀rọ̀ sí mi wípé gbogbo nǹkan táwọn ọba Àwórì ń ṣe tí wọ́n rí lórí mídíà yìí kọ́ èmi ò lè lánú mi ò lè sọ̀rọ̀. àbẹ́ ẹ̀mọṣẹ́ tí mò ń ṣe lórí mídíà ni gbogbo ẹ̀yin bàbá mi yìí adójútì ni nìyí amúnidára wọ̀nyí nìyí. amúnibú ni ẹ̀yin bàbá mi Àwórì ẹran ìbíyẹ ìbíyẹ fọ́ nítọ̀tún ẹran ẹ̀ fọ́ nítòsí ẹ mọ oríṣiríṣi ọ̀rọ̀ tí wọ́n sọ sí mi lórí mídíà tí mo kàn ń gbé mi tí mo kàn ń gbé mi. nítorí ẹ̀ mi ò kí lè dá sí ọ̀rọ̀ anything tó bá ti jẹ́ pé ọ̀rọ̀ ọba ìlú bòmí kò sí bí mo ṣe lè rí bó ṣe bí bí wàá yẹn bí ṣe lè bàjẹ́ sí nígbà tó jẹ́ pé yìí bàbá mi ẹ ti ẹ ti ẹ ti jẹjẹkújẹ ìwà burúkú ọwọ́ yín ló pin sí kẹ́ máa fìyà jà wọ́n mọ̀lú ọwọ́ yín ló pin sí. níjọba lọ ṣe pàdé bàbá wa nídòwò èmi àti rí ẹ̀ka bóyá gọ́ọ̀mẹ̀ntì lè gbé or not. ṣe máa gbọ́ ẹ máa gbọ́rọ̀ burúkú ọ̀rọ̀ rúnù ìjọ yẹn lè rí opponent wọn or not. ọmọ bàbá ẹ ọmọ bàbá ẹ̀ leléyìí kò sí bá ṣe máa ṣe bòlò tí ò ní rùngbẹ́ irọ́ bàbá larọ́ tẹ pa mí báyìí ó di point two. wọ́n wá bá àgbẹ̀ kábíyèsí ilẹ̀ rí sípò gbogbo ẹ̀yin lọ́ba lọ́ba ní ẹ̀rọ pé iṣẹ́ ìlú ilẹ̀ rẹ̀ ni àwọn lẹ́wàá ẹ má tọ́ra yín dẹ̀ o bọ́n bá ń tọ̀ lórí ẹ̀gbọ́n àtìlẹ́yìn yìí o. ṣé ń gbọ́rọ̀ òṣì tí wọ́n bá ń tàn wọ́n ẹ̀yin ọba Àwórì ò sí lẹ́yìn ọmọ bàbá yín àyínrọ̀lẹ̀ dẹ̀ pa it wasn't this eh, man ló wá bá yín ọba alágbàdo Adédayọ̀ Shylon Ṣógbùlù one kì í ṣe pé ọba yìí ló wá bá yín ẹ̀yin ọba aspirant yìí ló wá bá yín ẹ̀yin lẹ lọ bá bàbá yẹn. ẹ̀yin lẹ lọ sọ̀rọ̀ fún pé gbogbo ẹ̀yin ọba Àwórì o kò sí ẹni tó wà lẹ́yìn wọn o ṣùgbọ́n kó wá rí yín nílé bẹ́ẹ̀ mọ bẹ́ẹ̀ ṣe máa bẹ́ẹ̀ ṣe máa bá wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe máa ṣe ṣèbí nítorí pé kò wá bá yín lé ni ẹjọ́ gẹ̀dẹ̀ sọ̀bọ ni kò mú ọ̀dẹ̀ wọn. Because the man knew that you just want to milk him dry. ìyá yìí gbé fifty million fún yín nígbà tẹ́ pin èlò lókẹ́ni kankan fifty million tí ìyá yìí gbé fún yín èlò lókẹ́ni kankan nígbà tẹ́ pin. You told him that you will work this out with some others to have their support. on what he's entitled to 100%. ẹni bá dalẹ̀ ilẹ̀ ayọ̀ gẹ́ẹ̀rẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́ agbèsànlẹ̀ ilẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrí alápòore tẹ́ni bí ń pè lálápòkà á ṣèdájọ́ nílé gbogbo ẹ̀yin bàbá mi ọba Àwórì you are disappointment. You are all dis you are you, you, all, you are disappointing me per seconds. Gbogbo yín ẹ kàn máa dájọ́ kiri ẹ kàn máa kólẹ̀kẹ́ kiri mélòó nínú yín gangan ló ṣe ló ṣe ìpèbí Me ọba Àwórì mélòó nínú yín ló ṣe ìpèbí ẹ lọ sáláwùsá tẹ bá ti kówó sílẹ̀ ẹ kì í ṣèpèbí ẹlòmíì nínú yín bóyá ní pé bí ẹ wọ twenty four hours nísìnyí ẹ̀ tí ẹ̀ kì í ṣe mọ́ rárá ẹ lọ gba ẹ lọ gba adé ní aláwùsá secretariat ẹ ṣe wá sọ pé ṣe fẹ́ lọ́ọ́ ṣe pé bí ibo náà ti ń ṣerú ẹ̀ àwa sọ pé ilẹ̀ òtò a ní kò tùbà kò tùṣẹ́ báwo ló ṣe fẹ́ tùbà ló ṣe fẹ́ tùṣẹ́ ẹ̀yin ọba ketchup ẹ̀yin tẹ́ ti máa láòbò ẹ ti láòbò gbẹ fúrú ẹ wá sọ pé aṣẹ́wó ló fẹ́ wà lẹ́nu yín Babalagbado, you, you, you, you, you surprised me. Truth be told, you are not part of Ogun. You, you, you are not part of Ogun West. Àyọjúràn lásán lẹ lọ ṣe níbẹ̀. Rìgímọ̀ kábíyèsí rìgímọ̀ rìkíṣí lẹ lọ ṣe ń bẹ ìjẹkújẹ òun lẹ bá dé Ògùn west láti ṣe kínni láti bá ọlọ́fin Ògùn fún mi nírejà pẹ̀lú ọlọ́tà you you are a traitor sir with due with due respect you are a traitor. ọmọdé tó sọ tó sọ tó sọ lẹ́nu ni bàbá àpò ìyàlẹ̀ sọ́kọ̀ ẹ̀ sì ń padà bọ̀ ẹ máa sá kolobá Koloba torí ohun tẹ́ ẹ ṣe yìí ohun tẹ́ ẹ ṣe pẹ̀lú tẹ́ ẹ lọ ṣe pẹ̀lú ọlọ́tà yìí tó bá dá gbáwó ẹ̀yin nìkan ló máa kù ẹ máa wòran You are from Ogun Central. Oba Shilon. You are from Ogun Central. That is your jurisdiction. As well as, I'm not surprised though. Once you don't have, you don't know your true identity, you always run from pillar to pole. From pillar to pole ni, iṣẹ́ rí ọlọ́fínmọ́lé òkè àró àgbàdo ìbaragùn màpárá òjòdú àkútè and so on and so forth Ogun Central ni not Ogun West kí ló wá wà lọ síbẹ̀ tẹ̀kàn dàgbàdà kiri tẹ̀ ń da jẹ́ẹ̀nì kiri àti tó jẹ́ pàrà àti tó jọ́ rìjínà tẹ́ kàn dójú tì yàn kiri e kàn dójú tì gbogbo e ewu sí ẹ kàn dójú tì wá àwọn ìyàwó yìí tẹ̀dẹ̀ tẹ̀fẹ̀ kójọ náà nígbà tó jẹ́ pé sérékodé ni wọ́n wọn mẹ̀tọ́ ẹnu wọn ò káàrọ̀ ẹ kàn fi wọ́n gbá láìfù dẹ kàn fi wọ́n tó lé ni wọn lè pè kọ́ bá yín sòtítọ́ ọ̀rọ̀ ohun tẹ́yìn ṣe lé ni èyí ti wà pẹ́yìn náà tó ń bímọ sílẹ̀. Olota is just using you. Olota, Kabiru, Abdul Kabiru Obalanlege. He's just using you to vomit out what he dares not himself. He dare not about any son of the soil like this very Ọba ní Bashiri tó yẹ kí gbogbo yín kẹ́ gbárùkù tì bàbá ṣé mọ̀ wípé you are part of Oshodi family officially Ọlọ́fẹ́ mole ṣé mọ̀ pàjọ wà níbì kan náà ni ẹ mọ̀ lé bàbá mi mọ̀ lé bàbá yín orúkọ ló dé royin orúkọ ló ń ròyìn ẹ̀yin lè dẹ̀ tí wá ń ti ọlọ́tà ẹ̀yin ń ṣiṣẹ́ fọlọ́tà ọlọ́tà ń jọ̀gẹ̀dẹ̀ sọ́bọ̀ yín ó fún yín lówó á gbé microphone sí lọ́wọ́ ní kẹ́ máa sọ̀rọ̀ ọlọ́tà ò ṣe tọ nǹkan tẹ̀yìn sọ yìí kẹ́yìn bá kẹ́ bá lè mọ̀ pé ó kí páńpẹ́ bọ̀ yìí ó kí páńpẹ́ ó gbé sí yín lọ́fun ni ẹ̀ ń dójú ti àwọn ewu sí àwọn ọmọ ọba Àwórì ẹ̀ ń dójú ti wà ẹ̀yin bàbá wọ̀nyí Olota is using you. Òun náà wá lọ ṣe ó lọ ṣe iglo ajoko afẹ́ gbogbo ẹ̀yin ẹ̀yin subordinate ẹ̀ ẹ̀ wá jókòó rubbish nonsense gbogbo yín pátápátá lójú tì mí fún they have no class they are classless and they don't know their rights they don't know their rights they have no say ṣèbí káwọn náà kọ́kọ́ ti di ìyàwó ọba ni ìyàwó ọba my foot ẹ̀ ń dójú ti àwa ọmọ ọba. ogun tẹ́ dá sílẹ̀ pẹ̀lú ìṣẹ̀lẹ̀ ọlọ́fin mole. pẹ̀lú bàǹgbàdé àjọ máa fà ó máa tínrín ni let's go there. that paramount ruler Olota is not going to get it because he's not in position to be the paramount ruler. long Ẹ wá lọ ń pààrọ̀ lo Àwórì lójoojúmọ́ lójoojúmọ́ lójoojúmọ́ wọ́n lo. One kan kọ nọ́sẹ̀nsì kan sínú fọ́rùmù three days ago. Ja Michael! bàbá ṣe mo túmọ̀ nǹkan tẹ́ fi tán fi tẹ́ fi tẹ́ fi tẹ́ fi tán fi pè yín ní oṣù òdì oṣù òdì your forefathers wronged betrayed ọlọ́fin ògún fún mi níre from your maternal side. But he was, for, he was forgiven. Oh, I suppose pé ṣùgbọ́n mo bó ṣòdì o. ibi tí Òṣòdì ti ti jade feyin te nìyẹn. ti oruko ti jade whats wrong with you? Can't you just sit down and and and and, and maintain your integrity and your dignity? ẹni tó bá ti sọ pé kó gbọ́dọ̀ máa rí ìwọ̀n bí rí ìwọ̀n bí rí ìwọ̀n bí rí ìwọ̀n bí ẹ̀tẹ́ ni. Ah! bí mo ṣe bí mo ṣe rètí yín tó. Ọba Adédayọ̀ Shilon, you disappointed yourself, not me. It really aches my heart. You hurt me. I respected you. I loved you. I rate you high. When I rated you high. I don't rate you high anymore. I've rated you in the past. Before you can earn it again, you are going to work so hard for it. with all the respect and love I have for you, you are now saying atiwere, atasiwi to your own blood. And you said words about me because you want to be pally with your solo. Mo ṣe ń padà bọ̀ lọ solo. Ẹ jẹ́ kí n tún gbọ́ fín. Mo kàn ṣe ń wò látijọ́ yìí ni. rubbish. lóòótọ́ ọmọ wa yín ni ṣùgbọ́n nǹkan tó wà nílẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ yẹ́ẹ̀sì nǹkan tó wà nílẹ̀ jù bẹ́ẹ̀ lọ. yáàyè fún yín ni fifty million kò ní dá fónílẹ̀ tó kọ́lé tílẹ̀ ṣẹ́kù kó bàjẹ́ fólówó tó lè sùn lálẹ́ ìbá má sùn kó ranjú sílẹ̀ kó máa bẹ́jẹ̀ ṣe máa rọ́ jáde láti mú un ojú tó lówó tí ò lè fọwọ́ ra kú kíkú má pa òun nítòótọ́ ọmọ yín ni ṣùgbọ́n nǹkan tó wà nílẹ̀ yóò jù bẹ́ẹ̀ lọ lẹ́nu yín ọba adédayọ̀ shilon lẹ́nu yín just fifty million tó gbé fún gbogbo yín as a group alálàtẹnujẹ nìyí oníjẹkújẹ nìyí ẹ̀gà kọ́lé ẹ̀gà fẹnu ẹ̀tú ẹ̀yin bàbá mi Àwórì ṣíọ kẹlẹbẹ púẹ́ ẹ jẹ́ kẹ́nu mi gbọ̀rọ̀ lórí mídíà wọ́n sọ lẹ́yìn títí títí wọ́n sọ gún mi lójú gbogbo síìtì lẹ́fi ṣọba sí. nítorí kí ni kẹ́ bá lè rí vóòtì kà tẹ́ bá fẹ́ ṣe tẹ́ bá fẹ́ ṣe rìgímọ̀ yín kẹ́ bá lè rí vóòtì. It is true. Politics is nothing but a dirty game. But ownership is not, and it will never be, as it has to do with spirit of the ancestors. Wọ́n dẹ̀ dìde. Wọ́n dìde fún ìdájọ́ lórí gbogbo ẹ̀yin ọba Àwórì. Tẹ́ ẹ̀ ní ọ̀wọ̀ lára débi tẹ́ ẹ máa ní àṣẹ lẹ́nu pátápátá. tó tó wáyé pọ́wọ́ wà lára yín ni ẹni ma ṣe ẹni máa bí àrùn tó ń banújẹ́ tó báyìí bàbá bàbá mi ṣí ọyín ọmọ ọba ni ọmọ ọba ni mí ọba ni ogun tí mò sọ ẹnu mi káwọn ta tó wá bu yín ni mo ṣe ń sọ fún mi if you don't know it's better for me to say it jù pé káwọn aráàta máa sọ kí n má lè fèsì. ẹ̀yin tí ọgbọ́n orí yín ò bá débẹ̀ kí àwọn aráàta kọ́ má bàa máa sọ kí n má bàa má lè fèsì ni mo ṣe sọ ẹnu ara mi sọ fún rárá mi. ṣàkátà pàrọ̀ làásìtọ́. tó bá yí ó náwó kan àrùn ninu ni ọba ọba ọlọ́ta kàbírù adéyẹmí lánlẹ́gẹ́ ìka eniyan ni í ṣá o ẹ̀ ń bayé jẹ́ bayé àwọn ọmọ bíbí àwórí ìlú ọ̀tà nitori owo owó torí owó aráàta ah what a pity. níbo ni bẹ̀rù alálẹ̀ Àwórì wà lára gbogbo ẹ̀yin tẹ́ ń pera yín lọ́ba Àwórì níbo ni bẹ̀rù àwọ̀ níbo ni bẹ̀rù alálẹ̀ wà níbo ni bẹ̀rù orí àpèrè tẹ́ ń jókòó sí wà. ìgbà wo náà ni ṣí adé lórí ọba ní títì kan bẹ̀rẹ̀ sí ní fún ní pankẹ́rẹ́ ìgbà wo náà ni ṣèyẹn ṣe bá ti rọ́bà tí wọ́n dáná sun lójú títì kò lè sọ́wọ́ lára yín ìkọ́sẹ̀ ẹ̀kú wá ẹ̀ kò sáṣẹ lẹ́nu yín torí pé kí ni jìbìtì lẹ fi débi tẹ́dé owó gbájú ẹ̀ lẹ fi débẹ̀ mélòó nínú yín ni fámú kó tó di párà táwa bá mi bú yín mo ṣe ń bu yín fúnra mi torí wọ́n ti sọ sí mi létí ó ti ó ti jẹ́ kínú mi ṣò wọ́n ti sọ sí mi létí inú mi ṣò. ó dá ati àti gbogbo ẹ̀yin the so called rubbish cabinet members tẹ́ pera yín Kini kinní kan summit whatever whatever hmm. nígbà tí mo ń pe àwọn mi kan nígbà tẹ́ bẹ̀rẹ̀ wèrè yìí tẹ́ bẹ̀rẹ̀ jókòó ọ̀tẹ̀ yìí wọ́n níbi tẹ́ ń lọ yẹn mo lẹ́sìn wàhálà ló máa dá sí i àwọn dẹ̀ ń ṣe nǹkan tó dá ń bẹ́ o wọ́n fún wọn ní wọ́n lọ gba lecture kìnìkan kìnìkan lẹ́ni tó yẹ pé ó fi yín pawó lọ́dọ̀ British government ni. Kàbírù ọlọ́tà fi yín pawó lọ́dọ̀ British government ni náà àwọn tó gbé wá yẹn ẹgbẹ́ sábà pò ń ṣe professor wọ́n ṣàǹtíṣì ní um, ní London. ó fi yín pawó ni. mi tí mo ti wo gáàràgà tí mo ti wo ibi tó máa tó máa parí sí. ó dáa jàre o nínú this very ọmọ high chief abdulganiu adeleke dada ọba níbàṣírí àti yááyì èwo nínú àwọn méjèèjì ní ẹ̀jẹ̀ àwórì hundred percent ẹ má tẹ̀yẹ kí n sọ pé hundred percent ó dáa èwo ní ẹ̀jẹ̀ àwórì ten percent. hundred percent ìyẹn ti ṣe kí They got, ẹ̀ka tiẹ̀ mú money. ten percent péré níbo ni níbo ni Yayi ti bá Àwórì ìtàn. Hmm. tó bá yá ẹ lọ́mọ tádé ṣe ti burú jù ọmọ tádé ṣe ó ti ta lẹ́nu jù ọmọ tádé ṣe inú ẹ̀ ti le jù inú mi ò le paramọ́lẹ̀ ni mi tí mo kọ̀rọ̀ wọ̀ sí wọ́n ti sọ oríṣiríṣi nípa Àwórì nípa ẹ̀yin ọba Lagos State especially tó dẹ̀ tó dẹ̀ tó dẹ̀ dùn mí tó ta mí lára. ṣùgbọ́n ta làbárí bá wí ta lè ṣíṣí ìbá bò ó bò látòrí dẹ́sẹ̀ bí ò bá ṣe légbò. yáyì dẹ̀ ń pariwo ẹ̀yìn Solomon Ọlálékan Adéọlá aka Yayi he was born on the 10th of August 1969 He's nothing but a grade one rogue. Gbogbo ẹnu ni mo fi sọ. Yayi is nobody, He's nothing but a selfish grade one rogue. Olota. Ọba Abdul Kabir ó mà ṣe o nítorí kò ṣàfẹ́ ó fẹ́ jẹ paramount ruler yìí ṣáá ni and ojú ló fi rí etí ló fi gbọ́ you can never be. Yayi has been in government for the past 24 years. From one seat to another.

which is in an, Awori dominated area of Lagos State, Ikeja, Agege, Alimosho, Badagry, and so on and so forth for the past eight years. What is wrong with you, my Awori kings? Same to you. Now, ẹ̀yin bàbá mi kan ẹ wá kóra yín jọ ẹ wá ń pera yín ní ọba àwórì ẹ tún wá gbé yáyì wọnú àwórì again in Ogun West this yáyì kúkúrú bilisi. when the father died in Lagos State there lẹ́kọ̀ọ́ ń bẹ̀ yẹn Èkìtì ló lọ sí bàbá ẹ̀ sí o Èkìtì ló lọ sí bàbá ẹ̀ sí. Si ìyá ẹ̀ kú bákan náà ó gbé pẹ̀pẹ̀pẹ̀ lọ. Is he truly Yeyewa indigent? The mother was buried ní Ẹ̀pẹ́ wọ́n sì bàbá ẹ̀ sèkìtì. Ẹ sọ fún mi ẹ̀yin adójútì ni bàbá mi ẹ sọ fún mi níbi tí yáyì ti bá yín tán tẹ́ fi nawọ́ ẹ̀ sókè tí ẹ̀yin ọba Adédayọ̀ Shylon tẹ́ ń pè ní bàbá. ó wà lẹ́yìn ìlú o ó ní ẹ́ olólùkà kan olóòtú abájú kọ́kọ́ kà sí olóòtú àbá ṣe. <laughs> wàhálà gbogbo yín pátápátá lẹ wà lẹ́yìn yáyì nǹkan tẹ́ bá dẹ̀ ti decide pé kọ́ lọ́tà ṣe lọ lọ́tà máa ṣe you are all fools ọlọ́tà gangan ló ń lo ẹ̀yin ó wá gbé microphone sí yín lọ́wọ́ bàbá Adédayọ̀ Shylon ọba alágbàdo you you you believe that he he he he he, he was elevating you no he was killing you softly he allowed you to shoot yourself on the throat by giving you microphone to make this pronouncement. He gave you that microphone to make this pronounce, pronouncement. He allowed you to shoot yourself on the throat. Ah! Tẹ́ bá ti rówó báyìí, ojú máa ṣáná ni bí bí bí bí bí iná mọ́tò bí trafficator mọ́tò wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n ẹ̀dẹ̀ máa fowó àwòdógbò kiri títì ni àwọn òbò oníta wíjín yànmùyànmú bẹ́ni tó fẹ́ fún yín tó lè fún yín ní iye àtẹ̀yẹ tó bá béèrè tẹ́ fifty thousand lọ́wọ́ ẹ̀ ṣe ń gbáyín tẹ́ bá fún yàn ní twenty thousand ẹ ti fún lówó tán nìyẹn ẹ dẹ̀ máa dàgbádà kiri ilẹ̀ ṣíọ kẹlẹbẹ túwẹ. Listen, my darling ọba Kabiru Adéyẹmí Lanlẹ́gẹ you are nothing but a copycat. You are copying Onirisha. A mode of dressing, the way you conduct, comport, your comportment, you know. Ẹ̀yin náà Lo ṣọ̀pá ifá wo ló dífá fún yín pé kẹ́ lọ ṣọ̀pá orí kunkun tinú mi ni máa ṣe do you ever see Ọ̀rìnrìṣà to caution you not to come and meet him without your ọ̀pá ó ti fi yín sílẹ̀ wípé àwọn alálẹ̀ abá yín débi kan bẹ́ẹ̀ you see him as a young man and you think you can ride him you know máa pakada, pàkájà pàdé ẹ̀ lọ́nà àwọn tọ́jọ́ lọ́bàtálá gan ẹ̀ẹ̀kan lọ́dún ó dẹ̀ nígbà tó gbọ́dọ̀ pàkájà yìí nínú ìlú Ifẹ̀ bá fẹ́ lọ sí bá fẹ́ lọ sí ilé Ifẹ̀ máa pàkájà gbogbo to tó bá lọ ló máa can't you have can't you design something for yourself can't you just be yourself for a change. ẹ dá gbogbo gbogbo nǹkan tó jẹ́ pé nǹkan ṣẹ̀ǹbáyé nǹkan ìbílẹ̀ nǹkan abíni nǹkan àkíkan àbíbá nǹkan nǹkan táwọn bàbá ńlá tó ti gbé sílẹ̀ ẹ dorí gbogbo ẹ̀ kodò Can't you decide something for yourself? nínú gbogbo àwọn ọba tẹ́ ẹ̀ bá rìn kiri mélòó nínú wọn lórí tó ń pa kájà pàdé ọ̀rìn lọ́nà àfojúdi ẹ̀ pọ̀. you can never be like him ó rí bọ́mọ́ not nà tán ni wọ́n nà tán ni sexy ọ̀nà ìrìṣà fúnra rẹ̀ àtọ̀sẹ́yìn ìyẹn tẹ́ ti a dànù mọ́lẹ̀ máa gbọ́ pa máa pa kájà lọ pàdé ọ̀rọ̀ ìṣà lọ́nà how dare you. Look pé kọ́ máa pa kájà rò pé ìmúra ojoojúmọ́ ni fọyọ́ and i'm sure I want to bring síbẹ̀ wọ́n ti ṣàlàyé fún yín ṣùgbọ́n tinú mi ni máa ṣe ó máa ń pa yéèyàn jẹ ni. àgbọn onírìṣà ti lómi nínú kójú tí yín tó rọ ẹ̀yin sì ń ṣe tíṣà ní London tó ti ń ka billions in the real estate. He's been in real estate for years. That is how he made this money. Gbogbo irọ́ tán kàn pamọ́ ẹ ó kó góòlù wọn wá o ó ṣe kinní kan bó bá tiẹ̀ kó góòlù wá ọba ni ọba bá lórí ohun gbogbo. So torí ẹ yóò rí góòlù wá lẹ́sẹ̀ lọ gbowó lọ́wọ́ gbogbo àwọn àwọn refrafts. Onisha has been controlling billions. You are busy give lecture then they gba monthly salary nonsense your wife and your children they are there In London náà ń bẹ ṣàmọṣẹ tó ń ṣe wa mo gbogbo ọmọ ọmọ ìlú wa ń fìyà jẹ wọn ẹ̀tọ́ wọn farata. all because they will pay you gbogbo ẹ̀yin kàbírù yìí èèyàn burúkú nìyí ọlọ́mọ ẹ̀ ọlọ́mọ ẹ̀ ẹnì kọ́kọ́ gbọ́dọ̀ sọmọ ẹ̀ ní kàbírù mọ́ mi fẹ́ mọ́ burúkú mi mọ́ fẹ́ mọ̀ túmọ̀ ẹ̀ nínú nínú nínú kùránì ah ẹ̀yin kàbírù olè oníjìbìtì nìyí ẹ láhun ẹ lójú kòkòrò You are nothing but a power drunk, and you will never get it, sir. With all respect, you will never get that paramount ruler. You will never, never get it. gbogbo ẹ̀yin ọba Àwórì èyí tí mo bá yín sọ láṣàlẹ̀ yìí ẹ má jẹ́ kó bí yín nínú o ẹ rí sí ọ̀rọ̀ ìṣítí ẹ̀yin ìyàwó wọn ẹ rí sí ọ̀rọ̀ ìṣítí ìtorí kẹ́yìn kan máa kó pancake kẹ́ máa lọ sí patí nìkan lẹ́mọ̀ àwọn ọkọ yín wọn lọ ń ba yí àwọn ọ̀yàn kan jẹ́ wá kó fẹ́ yìí nínú ilé ni. ṣóye yín wọ́n lọ ń ba yí àwọn ọ̀yàn kan jẹ́ wọ́n lọ ń ba yí ọmọ ìlú jẹ́ fún ará àta wọ́n wá ń kówó yẹn fẹ́yìn ni ẹ̀yin rò wípé ẹni bá tajà yẹ̀pẹ̀ kò ní gbowó òkúta á gbà mọ̀nà ǹkà ẹ̀. ọba Kabiru Adéyẹmí lanlẹ́gẹ̀ zero torí mi mọ bí tẹ́ ti rí two àrí lanlẹ́gẹ̀ one ẹ̀yin lanlẹ́gẹ̀ the second ṣẹ́rígà tàjọ wà nínú èyí a máa fà ó máa ti rìn pẹ̀lú nǹkan táwọn ọmọ yín tí wọ́n kọ sínú forum tí mo kà ní three days ago yẹn a máa fà ó máa tínrín I will never never allow you to rubbish ìṣẹ̀rí ọlọ́fínmulẹ̀ gbogbo owó tẹ ti ná ànádànù ni sàrà yọ sí ẹni. by the way ǹjẹ́ ní ọba aláǹlẹ́gẹ̀ẹ́kùn ẹkùn ǹjẹ́ lẹ́yìn mọ̀ pé èmi mọ̀ pé ẹ̀yin ò mọ̀ pé èmi mọ̀ ohun tí ẹ̀yin ò mọ̀ pé èmi mọ̀ gẹ́gẹ́n gúlú sọ abiyamọ fẹ̀yìn sọ gúlú sọ abiyamọ fẹ̀yìn sọ kó máa rókì lọ́kàn yín ó ẹ translate ẹ gúlú sọ abiyamọ fẹ̀yìn sọ I will bloody fool you. If you dare come again against Isheri Olofemule, I will fight you, sir. As the spirit of Jehovah Almighty is upon me, I will fight you. I will never, never allow you to rubbish Isheri Olofemule. your ọmọ ọkọ lèmi, akọ́dá akọ mi kì í ṣe ọmọ tó náwó sísílẹ̀ bàbẹ́. gbogbo ẹ̀yin ọba tẹ́ ń gbárí yẹ̀rìyẹ̀ tẹ̀lé ọlọ́tà lẹ́yìn èkó yín rèé he's just using you he's just using you ẹ kàn ń gbárí yẹ̀rìyẹ̀ tẹ̀lé lẹ́yìn ẹ rí bó ṣe máa ń jókòó á lọ jókòó àjọ adájú kan jókòó téńtélé sọ̀hún ẹ̀yin ò tiẹ̀ rí pé òun nìkan ló máa ń fẹ́ òun nìkan ló máa ń fẹ́ jókòó síbi síbi ibi tó wà pọ́fì. Power drunk, so arrogant, so rude. Bó bá lọ síbi kan báyìí, ó máa lọ èèmù, háìsìtì ló máa lọ èèmù. Àgbà tó bá gbé kalẹ̀, tó bá kọ́ bá wọ, tó bá yẹ̀yẹ́. I followed you everywhere you go, mister. Ṣùgbọ́n mú lẹ́yìn bàbá tẹ̀ ń tẹ̀lé lẹ́yìn àti kékeré àtàgbà yín with due respect ṣùgbọ́n ọba kọ́ ni mò ń bá sọ̀rọ̀ ẹ̀yin èèyàn lásán ni mò ń bá sọ̀rọ̀ thank you love you too thank you thank you. kó tó di pé àwọn èèyàn tún máa máa sọ tí mi ò ní lè dá wọn lóhùn gbogbo àwọn ọ̀wà burúkú tẹ̀ ń wù yìí wọ́n sọ létí mi ó dẹ̀ ń dùn mí ó dẹ̀ pè mí kí sọ sí yín ju pé kára àtakọ sọ sí yín lọ. Ọlájídé jẹ̀ǹdọ̀ nìyẹn ẹ kò sí kankan kò sí kankan tẹ lè jáde ẹ ẹ ẹ lè support ẹ your you people are not supporting him ẹ dẹ̀ pera yín ní ọba ẹ dẹ̀ pera yín ní Àwórì ẹ pera yín ní Lagosian I'm so ashamed of you all ẹ̀yin ba kẹ́ṣọ̀pù yìí bẹ́ẹ̀ ni gbogbo ẹnu mi ba tori kini kí koni mi ni mí ìyá ọba ni mí ó tẹ́ mi lọ́rùn kí n ki kí n bú ẹ̀yin bàbá mi fúnra mi ju pé káwọn èèyàn kan máa kọ́ ma bú yín kí n má lè fèsì lọ torí ẹ̀ ń tì mí lójú ẹni tó dẹ̀ lójú ẹlòmíì inú yín kò qualify to become baálẹ̀ ṣùgbọ́n nítorí pé politicians fẹ́ lò yín wọ́n ní kẹ́ súré wá sí aláwùsá secretariat ẹ lọ síbẹ̀ ẹ lọ ń gba ẹ lọ ń gba adé ẹ lọ ń gba ẹ lọ ń gba certificate ẹ ṣìgbà tẹ bá ṣe yẹn tán ẹ ṣe wá wá sílé ẹ ṣe wá ṣe wá sọ pé ẹ fẹ́ bẹ̀rẹ̀ ẹ fẹ́ bẹ̀rẹ̀ ìpèbí báwo lẹ ṣe fẹ́ kí ìlú kó túṣẹ́. Love you too, Ogoluwa. God bless you, Ayomide. Olabisi treasure. Ah, my baby. Mwah. Thank you. Ah, Adewale, Tiboko nìyẹn o. God bless you, Babami. I love you too. don't you see me? Ah, ah, Mo gbọ́dọ̀ mo mo kọ́lẹ́jì ni láti wá sọ nǹkan tí mò ń sọ láṣálẹ́ yìí ẹni tó bá rí nírí pé bóyá mò ń sọ̀rọ̀ sí yín then you are a fool you should see it as an advice as a call to retreat torí nǹkan tí wọ́n sọ létí mi kò ṣeé gbọ́ ẹ mọ̀ pórí mẹ́díà ni mo wà. Ah, ó mà ṣe gbogbo yín ẹ tẹra mọ́ o ẹ tẹra mọ́ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè ọba ṣèkan mákò òjì kan lùkọ́ pa ọ̀pá kan wòkan iyè olódù ọmọ àrè mo dúpẹ́ mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé mo dúpẹ́ lọ́wọ́ àgbà mo dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá mi tó jẹ́ kí n rí ètò tèmi ṣe mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ládéládé mo dúpẹ́ lọ́wọ́ gbogbo lóyèlóyè yìí tẹ̀ wò mí lẹ́yìn fèrèsé hmm, gbogbo ẹ̀yin bàbá mi pátápátá èmi ọmọ yín ìyá ọba ọmọ ọba ọbabìnrin ọmọ tádé ṣe tí gbogbo èèyàn mọ̀ sí ọlọ́mọ plẹ́ẹ̀tì láti ṣẹ̀rẹ̀ ọlọ́fin mo lé ìdílé onígbàkulé royal stroke Ọ̀ṣun Àkẹ́sán ni mí ẹ mọ̀ wípé tí wọ́n bá ń ṣe kinní kan ẹ̀tù orí a máa ro awó bó ṣe ń sọ̀rọ̀ sí yín níta ó ń ta mí lára àwọn ìwà jàkújàkú tẹ́yìn náà hù yẹ má hù wọ́n mọ́ kí lẹ jẹ ọba lé nígbà tí community tí ò bá ní sound education táwọn ọmọ wa o bá ní sound education àwọn tó jáde ní school wọ́n wà lábẹ́ lábẹ́ ìjọba Tinubu wọ́n wà lábẹ́ ìjọba Wàsíù gbogbo wọn iṣẹ́ onímọ́tò ni wọ́n ń ṣe wọ́n dẹ̀ ní certificate lọ́wọ́ wọ́n ní degree lọ́wọ́ ṣùgbọ́n ibi tó yẹ kẹ́ fi wọ́n sí ará àtàlẹ̀ ń kó síbẹ̀ ẹ nítorí pé wọ́n máa fún yín dàdí háyà bìdà ẹ̀yin o mọ̀ wípé ẹ̀yin ló ń dà kúkọ tẹ́ bá fa àwọn ọmọ tí yín sípò wọn yẹn hmm? àwọn náà wọ́n á tún fa ẹlòmíì sókè wọ́n á tún fa ẹlòmíì sókè àṣedànù tẹ́ ṣe yìí tó àṣedànù tẹ́ ṣe yìí tó ẹ́. Eh? Emma, eh, eh, Emma, eh, she. if you can't beat them you join them please babaláwa ọlọ́fin ògùn fún mi nírè kò fi sílẹ̀ bẹ́ẹ̀ nítòótọ́ ló kó àtàsínwín àti wèrè bẹ́ẹ̀ ṣe sọ ló ṣe kó gbogbo wọn papọ̀ ṣùgbọ́n kò déédé pẹ nìkan lásìrí kò pẹ nìkan ní wèrè bẹ́yìn ṣe sọ yẹn. o ò lè dé agboolé bàbá kó kó mọ̀ pé léyìí ọmọ ọmọ ọmọ àdúgbò leléyìí àbẹ̀lẹ̀ bẹ́ẹ̀ náà ló mo dẹ̀ ṣe ń ṣe nínú ilé mi èmi àti dírẹ́fà jọ ń jẹun lórí tébù ni èmi àti housemaid àjọ ń jẹun lórí tébù ni èmi àtàwọn ọ̀rẹ́ àdúrò ládùúgbò àjọ ń jẹun lórí tébù ni bó ṣe fi kọ́ wa nígbà nígbà láti tipẹ́tipẹ́ nìyẹn. nínú ilé wa ibi ìwọ tó bá tètè sùn ló máa lórí bẹ́ẹ̀dì nígbà tó jẹ́ pé nínú ilé bàbá mi ẹni tó níyàwó méjì tó tó níyàwó kan tó níyàwó méjì tó àwọn ọmọ pọ̀ jaburata. onígbà ẹ̀kùlé ni bàbá ńlá mi ìgbà ẹ̀kùlé rooms o sùn lọ jaburata bí bàbá ńlá wa ṣe fi sílẹ̀ nìyẹn ká kérò pọ̀ mọ́ra wọn everybody feel yuppie everybody feel happy but ìtẹ́yìn bá ń ta àwọn ọmọ lédànù yìí ni ò dáa ẹ́ ẹ má rí i pé ní rí i pé mo sọ̀rọ̀ sí ni mi sọ̀rọ̀ sí ìfẹ́ ni ìfẹ́ ni nítorí nǹkan táwọn èèyàn ń sọ ah! nǹkan tí àwọn èèyàn ń sọ tó ń sọ sí ọ̀rọ̀ tí ikú gbọ́ lọ́jọ́ kìíní tẹ́tí ẹ̀ di mo ti gbọ́ lórí ọ̀rọ̀ ẹ̀yàn ọba yìí. gbogbo yín ni omi òye nìkan sílẹ̀ o títí kan lọ́ fi ògùn fún mi léèrè àdìmúlà tí gbogbo yín pátápátá ni mi ò fẹ́ mi ò yẹ nìkan sílẹ̀. ẹ tún wà yín ṣe ẹ má ṣòdì mọ́ títí kan bàbá mi tó wà lórí àpèrè níṣẹ́rí ọlọ́fin mo lè lọ́wọ́lọ́wọ́ yìí gbogbo yín ni mo kó papọ̀ ọba Sulaimon Gbangbadé Adékúnlé Tẹ̀dú Alákà wíǹgì mẹ́rin ni wá tá à ń jọba níṣẹ́rí ọlọ́fin mo lè. ó mà ṣe o ọmọ bàbá mẹ́rin ni wá tá à ń jọba níṣẹ̀lẹ̀ ọlọ́fin múlẹ̀ ẹ jẹ́ ká fara wa mọ́ra pàǹtí ò lè nìkan gòkè tí bó bá para tó bá dàpọ̀ mọ́ra wọn á dìtì ọba adédayọ̀ sílọ̀nù bí mo ṣe nífẹ̀ẹ́ yín tó ẹ disappoint ara yín but ẹ̀yin lẹ̀ nìyẹn. Hmm. kí ló dé ẹ má rí nírè pé mo hùwà ọmọdé mo ti fọmọdé sọ̀rọ̀ ẹ bá mi fi tí àgbà gbọ́. gbogbo àwọn ìwà tẹ̀ ń wo ń bà mí lọ́kàn jẹ́ ó dẹ̀ tẹ́ mi lọ́rùn bí mo ṣe wá bàbá ẹ̀yin bàbá mi mo ṣe wá kó fún yín ní wòtòwòtò yìí ju pé kí n wá máa gbọ́ kọ́ máa kọ́ máa kọ́ máa dìbéètì yín lórí media ah má ṣeun ẹ yé ta ògo Àwórì dànù ẹ yé ṣe kí ni ẹ yé ta ògo Àwórì dànù ìwà tẹ̀ ń wù yìí ò dáa kò bójú mu kò bójú mu o hmm. tá lọ bá lọ àbọ̀ àbọ̀. tá lọ bá lọ àbọ̀ àbọ̀ o. Hmm. ogun fún mi nílé ọlọ́pìn wọn lọ fi ìyà jàyè ògùn fún mi níre bàbá wa. ògùn fún mi níre ọlọ́fin ọlọ́fin ìyà jàyè ògùn fún mi níre bàbá wa. òun lé ògùn ìbí níwọ̀n tó. fún mi níre bàbá wa o ọlọ́fin ìṣẹ́rí mo gbé. iwájú ọlọ́kọ̀ máa ṣògbó ẹ̀yìn ọlọ́kọ̀ ránṣẹ́ ti gbára ilẹ̀kẹ́ ògèdè gègé ọlọ́kọ̀ sí ìtọ̀yẹ́ ẹ̀yìn ọlọ́kọ̀ wá ṣe ti gbára ilẹ̀kẹ́ ògèdè ọmọlòlò. yeah. fèyí ṣe lọ ara mi ti wálẹ̀ torí hmm, n tó tí mi gbọ́ lórí ọ̀rọ̀ àwọn bàbá mi yìí lórí nǹkan tí ọba Adédayọ̀ Shylon ń sọ yẹn tí mi ti gbọ́ hmm. ilẹ̀ Àwórì ò ní bàjẹ́ a máa tùbà a máa túṣẹ́ o àṣẹ èmi ni ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín olólùfẹ́ yín èwùsì ọmọtadéṣe ẹfúnṣayọ̀ ọbàtúlà láti ṣeré ọlọ́fin múlẹ̀ ire o ire kàǹkà ire kàbìtì ẹ ṣé ó dìgbà kan náà màámi ìtùnú mo lọ́wọ́ yín ògo olúwayọ̀mídé god bless you uh, treasure appreciate you ọlábísí treasure treasure adéoyè hamsat uh, sànyà kọ́láwọlé. Eh, ah dádì astrop adéolú ìjọ ìbólẹ ti lọ látọjọ́ Olori Melo, mélò aya mùgbẹmùgbẹ god bless you òwúyọ òwí ah <laughs> daoud god bless you ah Iya Lima. god bless you ah ìyàwó àwórí ibi tí gbogbo owó àwórí tá a gbogbo owó àwórí sí láti Coventry mo appreciate gbogbo yín èyí àdúrà Oluwatoyin, Adékọ́lá salu. God bless you Elijah ọmọ baálẹ̀ Ìbọ́kọ̀dẹ́ró ẹ káàbọ̀ sórí ètò mo dúpẹ́ lọ́wọ́ yín fún mi gbogbo yín pátápátá ni mo ki omo yín omo ka. mo dúpẹ́ mo dúpẹ́ dádì mi remi olajide ayọ̀ ni ní gbogbo ìgbà bàbá mi ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín Abídèmí Àtinúkẹ́ àti gbogbo ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pink camelita Egbe God bless you Rẹ̀mí Fáyẹmí a network yẹn ó dà yín láàmú gbogbo àwọn ìdílé astrop ni ó dà ó dà máa tó gbé yín jáde ẹ̀yin lọ̀rọ̀ iṣẹ́ olúwa kàn ọkọ mi wà ń bí Ṣóbọ̀wálé Ọmọgbọ́láhàn láti Ìkẹ́nnẹ́ ọmọ olówó sámbà níkẹ́nnẹ́ eréke ni ọmọ àfihàn rẹ̀ fọṣọ God bless you ọmọọba Kẹ́mi Àbẹ̀ní gbogbo yín pátápátá pátápátá ni mo dúpẹ́ lọ́wọ́ yín pátápátá eh, bàbá mi ọba ìṣòro mẹ̀ṣọ́ gbogbo yín pátápátá pátápátá ni mo dúpẹ́ lọ́wọ́ yín láì ṣe kí ni láì dá ẹnìkan sí a tún máa pàdé ní kòpẹ́kòpẹ́ ire o ire kàǹkà ire kàbìtì kí a ní Sunday àlàáfíà ọlá ẹ má gbàgbé láti lọ sílé ìjọsìn son, ẹ tètè sùn àtètè sùn àtètè jí ẹ má jẹun sùn mọ́ ilẹ̀ ti ṣú tó tẹ bá jẹun ẹ lè lọ pẹkẹ tó jí <laughs> èmi ṣì ń lọ sí kíṣe mo ṣì ń lọ sí rẹ sí <laughs> God bless you ire o ire kàǹkà ire kàbìtì ó dìgbà.